mama ó dàbí ẹ pé ẹnu ẹ kò ká àwọn yìí. Oh. because you won't be in this house and allow these people turn my house into rubbish. kí ni problem tèmi pẹ̀lú wọn adults ni wọn nǹkan tó bá wọn náà lè fi wọn ṣe nígbà tí mi ò wá rọ̀ crèche ń bí báyìí. oh how was your day jare my dear you're welcome. Oh, I would like to introduce to you your new wife. oh sorry my new wife ìyàwó tuntun tí mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ èmi ò dáràn ó dẹ̀ ń wò sínú ẹ sínú ẹ mo jókòó sí ọkọ tó ń ṣẹlẹ̀ àní o calm down wọ́n ṣe handing over wọ́n ṣe handing over pé wọ́n ti sọ yàwó ẹ̀kọ́ wọ́n ti ṣe gbogbo ẹ̀ ó dẹ̀ ń wò bí nànà mú rẹ̀ ó wò bí nànà mú mo ti gbọ́. Jùmọ̀kẹ́. Ah, ẹ ọ mọ̀ pé kò lè wọ. excuse me please. Ah, ìgbà wo ni mo débi náà. Ah, o gbọ́dọ̀ ẹ̀rù ṣé bí bákan ni mo ṣe introduce ìwọ sáwọn yìí Uh, my dear, you are welcome into our midst. Thank you. This is Princess Omotolani Ajoke Adegbenro wow. from the royal house. Bẹ́ẹ̀ni sọ̀hún pé gbogbo ẹnu ẹ̀ sọ̀hún jọ sọ̀ọ́ ya wèrè sọ̀ọ́ ìrè òburú ẹ dákun kí ni ń wí ṣé òyìnbó náà lẹ forúkọ orúkọ yẹn náà ló fòyìnbó tọ tunutunu tó bá wọn. ẹ fẹ́ rí wèrè. mo kẹ́yìn náà ẹ̀yìn ìyàwó mi. kàyọ́ kò ní yẹ bí mo ṣe sọ fún ọ kò ní yẹ ó sì òfò ni àbórí ẹlẹ́ ìburú ni ah, ó máa ṣubú dànù. ẹ take it easy ẹ take it easy ọmọ tẹ́ ń wò yóò lápọn hmm. kò fi bẹ́ẹ̀ gbọ́ yóò bá dáadáa ìlú òyìnbó náà bí sí hmm. ẹ wo gbogbo bó bá ṣe sọ pátápátá ní kẹ bá mi gbà. a lè bá gbà bẹ́ẹ̀ bó ṣe wàyà akọ yóò bá tó bá jẹ yẹn ni akọ ẹ sọdọ àwọn ata dúró yìí especially èmi kiri burúkú tí mo dúró yìí ìyálé la jẹ sí ẹ. Ah, malaika káì káì malaika so o ti gbàyàwó ni tó fi sọ pé o ti sọ pé ìyáálé lọ jẹ́ sí. àwọn tó máa ní kò débi dá ah. kò débi dá fún ẹ o ah, ní fún mi ní kò débi dá fún ẹ àfẹ́ yàwó. àfẹ́ pásítọ̀ rẹ̀ ẹ̀ darling sweetheart where is my room. Ah, nínú bo. ẹ bébí mi uh-huh. wà á tẹ̀lé ìyáálé ẹ̀ wọ́n á lọ bẹ́ẹ̀ wá yàrá sanwó. thank you. Eh, eh, ẹ máa excuse ẹ. wá lọ síbo níbo rò pọ̀ dọ́jọ́ dọ́. mo fẹ́ fi mí lẹ̀ ah, jọ́. ṣé ọ̀rẹ́ ọ ṣé owó rọ́sà ni mo ní ṣé owó rọ́sà ni. rọ́sà báwo ah, ẹ ti ẹ̀ dúró ná leave me ibo ni wọ́n ti gbọ́ pé wọ́n bá yàwó tuntun dorun rí. <laughs> Eh, ah, nígbà tiẹ̀ for good six months àjọ wà nínú yàrá ni. Eh. bọ́nà in the next two weeks mo máa wà nínú yàrá ẹ̀. kò possible kò fojú